bàtẹ bàtẹ after èmi ò mọ ibi táwọn guys yẹn ti ń rí owó by the time tí n bá padà dé màá ná owó fún ẹ ìwọ kan máa wò pé yes mo wà ń bẹ̀ in fact àbẹ́tẹ̀ mi ni mo wà yìí mi ò fẹ́ kó disturb mi àbí kí ni problem ẹ̀ ń sìn. òkè ta ló gbọ́dọ̀ ọ̀gùn kò mí hẹlẹ. á trọ́bù mi. wèrè ṣáàkó lára ẹ̀ wèrè ló fi wo wèrè tó bá náà jìràn èmi kan jìràn nínú Jésù mo máa wo wèrè yẹn sàn pé òkè tálágbára gùn tó mí hẹlẹ òkè ga. pàtẹ after pàtẹ pàtẹ after pàtẹ pàtẹ after pàtẹ pàtẹ after pàtẹ. ẹ̀mí mímọ́ máa ṣọ́ mi lọ àwọn òye mo rí ẹ. wèrè yìí èní ló máa gba ìtúsílẹ̀ ni ló máa jáde èní yìí gọ́gọ́gọ́gọ́ gbogbo àwọn ẹ̀mí. yes kí ló fẹ́ ta ló bèrè. jọ torí ọlọ́run àǹtí wèrè kí lorúkọ tiẹ̀ nílé aláró. <laughs> ó mọ̀ mí èmi ni gídíọ́nì ó dídí ẹ̀mí mo sì lágbára lágbára takuntakun ẹ̀ẹ́ tọ́ o ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló ń ṣe nínú ilé ayé ìránṣẹ́ ìgangan kí ló ń ṣe nínú ayé rẹ̀. wo bó o ṣe wò mí mo ti wà nínú ayé ìránṣẹ́ yìí ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ mo fẹ́ kó lówó mo fẹ́ kó ní ọlá mo fẹ́ kó ní ọrọ̀ tí n bá jáde kò lè lówó mọ́. irọ́ ni mo wá sọ pẹ̀lú àṣẹ ìwé mi wẹ̀rẹ̀ yìí jáde kó nu ọ̀sẹ̀ yìí wọnú mi gbogbo yá wọnú mi jáde wọnú mi jáde wọnú mi. kí ni mò ń ṣiṣẹ́ kí yẹ pé mò ń ya wèrè ṣáwọn èèyàn ò tí ì rí mi ṣá. bẹ́ẹ̀ni sóhun ò ya wèrè sórí nígbà tí jésù tí ó padà ṣe kí ni tí ó kó omi kọ̀ á padà sọ ẹ̀jẹ̀ ó kó omi kọ́ tàkọ̀ màràsándá marakito marasanda marakito marasa the one I have been looking for. Ìwọ jí Jimmy ní owó sálọ. You are a concomitant bro bro.